Jòhánù orí kọkàndínlógún. nítorí náà ni Pílátù mú Jésù ó sì nà án àwọn ọmọ ogun sì wọn adé ẹ̀gún wọ́n sì fi dé e ní orí wọ́n sì fi aṣọ ìgúnwà elése àlùkò wọ̀ ọ́ wọ́n sì wí pé. kábíyèsí ọba àwọn Júù. wọ́n sì fi ọwọ́ wọn gbá a lójú Pílátù sì tún jáde ó sì wí fún wọn pé. wò mo mú un jáde tọ̀ yín wá kí ẹ̀yin kí ó lè mọ̀ pé èmi kò rí ẹ̀ṣẹ̀ kan lọ́wọ́ rẹ̀. nítorí náà jésù jáde wá tí òun ti adé ẹ̀gún àti aṣọ ẹlẹ́sẹ̀ àlùkò pílátù sì wí fún wọn pé. ẹ wo ọkùnrin náà. nítorí náà nígbà tí àwọn olórí àlùfáà àti àwọn oníṣẹ́ rí i wọ́n kígbe wípé. kàá má gbélébùú kàá má gbélébùú pílátù wí fún wọn pé. ẹ mú un fún ara yín kí ẹ sì kàn án mọ́ àgbélébùú nítorí tí èmi kò rí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ rẹ̀. àwọn júù dá a lóhùn wípé. àwa ní òfin kan àti gẹ́gẹ́ bí òfin wa ó yẹ láti kú nítorí tí ó fi ara rẹ̀ ṣe ọmọ ọlọ́run. nítorí náà nígbà tí pílátù gbọ́ ọ̀rọ̀ yìí ẹ̀rù túbọ̀ bà á ó sì tún wọ inú gbọ̀ngàn ìdájọ́ lọ ó sì wí fún jésù pé níbo ni ìwọ ti wá. ṣùgbọ́n jésù kò dá a lóhùn nítorí náà pílátù wí fún un pé. èmi ni ìwọ kò fọhùn sí ìwọ kò mọ̀ pé èmi ní agbára láti dá ọ sílẹ̀ èmi sì ní agbára láti kàn ọ́ mọ́ àgbélébùú. jésù dá a lóhùn pé. ìwọ kì ti ní agbára kan lórí mi bí kò ṣe pé a fi í fún ọ láti òkè wá nítorí náà ẹni tí ó fi mí lé ọ lọ́wọ́ ni ó ní ẹ̀ṣẹ̀ pọ̀jù. nítorí èyí pílátù ń wá ọ̀nà láti dá a sílẹ̀ ṣùgbọ́n àwọn júù kígbe wípé. bí ìwọ bá dá ọkùnrin yìí sílẹ̀ ìwọ kì í ṣe ọ̀rẹ́ késárì ẹnikẹ́ni tí ó bá ṣe ara rẹ̀ ní ọba ó sọ̀rọ̀ òdì sí késárì. nítorí náà nígbà tí pílátù gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí ó mú jésù jáde wá ó sì jókòó lórí ìtẹ́ ìdájọ́ tí à ń pè ní òkúta títẹ́ ṣùgbọ́n ní èdè hébérù gabata ó jẹ́ ìpalẹ̀mọ́ àjọ ìrékọjá ó jẹ́ ìwọ̀n wákàtí ẹ̀kẹfà ó sì wí fún àwọn júù pé. ẹ wo ọba yín. nítorí náà wọ́n kígbe wípé. fún kúrò fún kúrò màámù àgbélébùú. pílátù wí fún wọn pé. èmi ò wá ka ọba yín mọ́ àgbélébùú bí. àwọn olórí àlùfáà dáhùn wípé. àwa kò ní ọba bí kò ṣe késárì nígbà náà ni ó fà á lé wọn lọ́wọ́ láti kàn án mọ́ àgbélébùú nítorí náà wọ́n mú jésù ó sì jáde lọ ó ru àgbélébùú fún ara rẹ̀ sí ibi tí a ń pè ní ibi agbárí ní èdè Hébérù tí a ń pè ní Gọ́lgọ́tà níbi tí wọ́n gbé kàn án mọ́ àgbélébùú àti àwọn méjì mìíràn pẹ̀lú rẹ̀ níhà ìkíní àti níhà kejì jésù sì wà láàrin Pílátù sì kọ ìwé àkọlé kan pẹ̀lú ó sì fi ilé orí àgbélébù náà ohun tí a sì kọ ni jésù ti násárẹ́tì ọba àwọn júù nítorí náà ọ̀pọ̀ àwọn júù ni ó ka ìwé àkọlé yìí nítorí ibi tí a gbé kan jésù mọ́ àgbélébù súnmọ́ etí ìlú a sì kọ ọ́ ní èdè hébérù àti ti nátínì àti ti élénì nítorí náà àwọn olórí àlùfáà àwọn júù wí fún pílátù pé má ṣe kọ ọ́ pé ọba àwọn jù ṣùgbọ́n pé òun wí pé èmi ni ọba àwọn jù. Pílátù dáhùn pé. ohun tí mo ti kọ tán mo ti kọ ọ́ ná. nígbà náà ni àwọn ọmọ ogun nígbà tí wọ́n kan Jésù mọ́ àgbélébù tán wọ́n mú aṣọ rẹ̀ wọ́n sì pín wọn sí ipa mẹ́rin apá kan fún ọmọ ogun kọ̀ọ̀kan àti toro rẹ̀ ṣùgbọ́n toro náà kò ní ojúràn án wọ́n hun láti òkè títí jálẹ̀ nítorí náà wọ́n wí fún ara wọn pé. ẹ má jẹ́ kí a fàya ṣùgbọ́n kí a ṣẹ́ gègé nítorí rẹ̀ ti ẹni tí yóò jẹ́. kí ìwé mímọ́ kí ó lè ṣẹ tí ó wí pé. wọ́n pín aṣọ mi láàrin ara wọn wọ́n sì ṣẹ́ gègé fún aṣọ ìlékè mi. nǹkan wọ̀nyí ni àwọn ọmọ ogun ṣe ìyá jésù àti arábìnrin ìyá rẹ̀ maria aya clopa àti Maria Magdalene sì dúró níbi àgbélébùú nítorí náà nígbà tí Jésù rí ìyá rẹ̀ àti ọmọ ẹ̀yìn náà dúró ẹni tí Jésù fẹ́ràn ó wí fún ìyá rẹ̀ pé. obìnrin wo ọmọ rẹ. lẹ́yìn náà ni ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn náà pé. wo ìyá rẹ. láti wákàtí náà lọ ni ọmọ ẹ̀yìn náà sì ti mú un lọ sí ilé ara rẹ̀ lẹ́yìn èyí bí jésù ti mọ̀ pé a ti parí ohun gbogbo tán kí ìwé mímọ́ lè bá a ṣe ó wí pé. òru gbẹ́ngbẹ́ mi. a gbé ohun èlò kan kalẹ̀ níbẹ̀ tí ó kún fún ọtí kíkan wọ́n sì fi sponge tí ó kún fún ọtí kíkan sórí igi ìsọ́pù wọ́n sì fi sí i ní ẹnu. nítorí náà nígbà tí jésù sì ti gba ọtí kíkan náà ó wí pé. ó parí. ó sì tẹ orí rẹ̀ bá a ó jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́. nítorí ó jẹ́ ọjọ́ ìpalẹ̀mọ́ kí òkú wọn má bàa wà lórí àgbélébù ní ọjọ́ ìsinmi nítorí ọjọ́ ńlá ni ọjọ́ ìsinmi náà nítorí náà àwọn Júù bẹ Pílátù pé kí ó ṣe egungun itan wọn kí a sì gbé wọn kúrò nítorí náà àwọn ọmọ ogun wá wọ́n sì ṣe egun itan ti èkíní àti ti èkejì tí a kàn mọ́ àgbélébù pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù tí wọ́n sì rí i pé ó ti kú náà wọn kò sì ṣe egungun itan rẹ̀ ṣùgbọ́n ọ̀kan nínú àwọn ọmọ ogun náà fi ọ̀kọ̀ gún un ní ẹ̀gbẹ́ lójú kan náà ẹ̀jẹ̀ àti omi sì tú jáde ẹni tí ó rí sì jẹ́rìí òtítọ́ sì ni ẹ̀rí rẹ̀ ó sì mọ̀ pé òótọ́ ni òun wí kí ẹ̀yin kí ó lè gbàgbọ́ nǹkan wọ̀nyí ṣe kí ìwé mọ́ kí ó lè ṣẹ tí ó wí pé a kì yóò fọ́ egungun rẹ̀. ìwé mímọ́ mìíràn ẹ̀wẹ̀ sì wí pé. wọn ó máa wo ẹni tí a gún ní ọ̀kọ̀. lẹ́yìn nǹkan wọ̀nyí ni Jósẹ́fù ará Arimatia ẹni tí í ṣe ọmọ ẹ̀yìn Jésù ṣùgbọ́n ní ìkọ̀kọ̀ nítorí ìbẹ̀rù àwọn Júù ó bẹ Pílátù kí òun kí ó lè gbé òkú Jésù kúrò Pílátù sì fún un ní àṣẹ nítorí náà ni ó wá ó sì gbé òkú Jésù lọ. Nikodemu pẹ̀lú sì wá ẹni tí ó tọ̀ Jésù wá lóru lákọ̀ṣe ó sì mú àdàpọ̀ jíà àti aloe wá ó tó ìwọ̀n ọgọ́rùn-ún lítírà bẹ́ẹ̀ ni wọ́n gbé òkú Jésù wọ́n sì fi aṣọ ọ̀gbọ̀ dì í pẹ̀lú tùràrí gẹ́gẹ́ bí ìṣe àwọn Júù ti rí ní ìsìnkú wọn. àgbàlá kan sì wà níbi tí a gbé kàn án ibojì tuntun kan sì wà nínú àgbàlá náà nínú èyí tí a kò tí ì tẹ ẹnikẹ́ni sí rí ǹjẹ́ níbẹ̀ ni wọ́n tẹ́ Jésù sí nítorí ìpalẹ̀mọ́ àwọn Júù nítorí ibojì náà wà nítòsí.